bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah iwata liman salamu allahi alaikum wa rahmatuhu wa barakatu ètò wa ètò yín ojúṣe mùsùlùmí ó ti wà ní orí afẹ́fẹ́ àdúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún kí a ti gẹ̀fà nàbà muhammad sallallahu ta'ala alaihi wasallam orí ọ̀rọ̀ wa tá ń bá bọ̀ náà la sì wà níbi ká kúrò nídìí jíjẹ nídìí ìbàjẹ́ ayé ò sí ń bẹ̀ ni ò sí tàlùkì àmọ́ a ní bùkátà sí ká develop àwùjọ tá a wà níbi kí a lè ṣe oríire tàyé oríire méjì ayé tá a wà yé àti tàlìkíyàmà kó lè máa jẹ́ tiwa eléyìí ni ìtànpẹ́ wọn lákìyèsí sí àwọn tá ń pè àkíyèsí àtẹni tí ń gbọ́rọ̀ ọmọ ádámọ̀ ní gbogbo wa ó sọ ní àwọn ọ̀rọ̀ tó ti kọjá lọ tó bá jẹ́ pé ó tọ́ ọ̀la sì ń bẹ níbi ká jẹ níbi ìbàjẹ́ kò sẹ́ni tí ó mọ̀nà ìbàjẹ́ o. ìbẹ̀rù ọlọ́run jẹ́ kẹni tí ń pẹ́ ọ̀nà bàjẹ́ lè ọmọ pẹ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run lójú ọmọ gbọ́ ọ ọlọ́run bá wí ànábì wí tí wọ́n ń gbọ́ iná ló fa o. mo sì yànnà náà àwọn ọ̀nà ìbàjẹ́ omi ń tó jẹ́ pé nípìnlẹ̀ rẹ̀ ni látòkè délẹ̀ láti ilẹ̀ dókè téèyàn débẹ̀ rárá omi tó jẹ́ pé iṣẹ́ àlàálì lèèyàn ń ṣe ó mú bàjẹ́ wọnú ẹ̀ ni. kọ́kọ́rọ́ tọkọ́rọ́ tí sílẹ̀kùn àgbọ́ ilé oníwàásí ní tẹ́ni tó fẹ́ sórí rẹ̀ yàtọ̀ kẹ́mọ̀ bá ti gbọ́ ni ó mọ̀ pé ọba ń wí ń bí kọ́dà ìbá àtẹni tí ń ṣe wàásí lọ́ba bá wí lẹ́nìkan kó fi máa yànnà náà bí tó kù sí lọ́dọ̀ ara rẹ̀ nítorí pé ọlọ́run ọba ọba alámọ̀tán òun lọ́ba alámọ̀tán kìí wasi. níwàásí ẹni tó jẹ́ pé gbogbo ohun tí ń kanlẹ̀ ń ṣe ló ìbàjẹ́ ni délẹ̀ bí ọtí bọ́lẹ̀ fẹ́ gbìyàn gbà níwájú ọlọ́run níbọ̀lọ́ mọ́dámọ̀ fẹ́ gbìgbà tọ́ẹ́pọ̀ bá ń tọ́ tí ó sì ń ta fíjú mic wọ́n jẹ́ kí wọ́n gbọ́ tí wá mọ́ gbogbo ọ̀ràn ọtí ẹni tí ó jẹ́ pọ́tí nìkan ní àpá ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ ọtí nìkan ní ń tà ẹlòmíì ọtí nìkan ní ń subhanallah ń ta white ó ń ta black ó ń ta green ọ ń ta èyí tí gbogbo òran ọtí ọ ń ta páódà ọ ń ta liquid ẹ̀ ó ń ta áásà ọtí Allahu Akbar kan wà lórí eléyìí lọ́tọ̀ mo kàn mú eléyìí kí n dàpọ̀ mọ́ jíjẹ nídìí ìbàjẹ́ ọ̀kan nínú ìran jíjẹ nídìí ìbàjẹ́ náà nìyẹn náà òun náà kan lọ́tọ̀ tá a padà mú wá sórí afẹ́fẹ́ ni pẹ̀lú Ọlọ́run lé báyà alhamr ẹni tí ń ta ọtí wọ́n mú bò tá àhà àtẹni tí ń rà wà á kílà sámánì àtẹni tí ń jẹ owó ẹ̀ so ẹlòmíì nísìn wọ́n gbà sílé ọtí ni dandan ni kó resign dandan kódà bó jẹ́ pé àti ọtí àti tí èso ọtí ni wọ́n jọ ń pọn ṣebí wọ́n ń pọn ọtí ń bẹ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tí ń gbọ́ oṣù ń bẹ̀ dandan ni kó resign ọ̀ràn yẹn ni lẹ́ni tí yóò sì bọ́ lọ́wọ́n bá dúró pẹ̀lú ọ̀nà jẹ tí ó jẹ ti halal tí ó kó níbi haram. kàdálíkà bẹ́ẹ̀ ni mukadirat bẹ́ẹ̀ náà ni títa àwọn nǹkan oní àtíkè àbí tìró tí wọ́n bá ń lé ọtí ń tìró ọ̀la ọtí náà ni ó mọ̀ jẹ́ pé tìró díẹ̀ bá ti lé ṣe ni ó mọ̀ ṣe bí alágànná ọtí náà ni ó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni jíjẹ ibi tá a fẹ́ lọ jù ní nínú tọ́píkì gangan ni pé mímọ kó ọrọ̀ jọ láti bí ọtí mina azomi muharramat nínú nǹkan tó ga jù ní tọ́lọ́mọ sẹ́lẹ̀ wọ̀ ni wà ákùbáṣe ìmọ̀kàṣe nínú ọ̀nà òfò láyé òun ló wà. bákan náà gbogbo àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n tọ́ sí bàwí láwùjọ àmọ́ gbàgbé ọ̀rọ̀ ọlọ́run tá a kà ya ayyuhan nas ẹ̀yin ọmọ ènìyàn kúlù mimma fil ardi halalan tayyiba ẹjẹ tí ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ halal tá a ṣe mímọ́ fún yín ni o wala tattabi khutuwati shaitan ẹ má sì tẹ̀lé àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tí èṣù máa gbé ẹ̀sìn yẹn lé nínú tá a fi kún òun ni àṣírútọ́tùl àgání àwọn cd àbí fóònù àbí késẹ́ẹ̀tì irú tí ó bá ibi tó bá develop dé lónìí tó jẹ́ ti nọ́síkà orin music ó wà nínú òwò tí ìsìláàmù lé èèyàn jìnnà sí máa ka àyà sọ́ràtù lukman àyà kẹfà sura 31 àyà kẹfà wa minan nasi man yashari lahwal hadith ó ń bẹ nínú ọmọ èèyàn ẹni tí máa ra òfò liyudilla an sabilillah tí ó sùn tún fi nu ẹlòmíì kú lójú ọ̀nà ọlọ́run bí ó wọ́yẹ̀ rí elim látara ìmọ̀kànmọ̀kàn. ẹ wá gbọ́ tàfsí rẹ̀ látọ̀dọ̀ aláàmà rahimahullahu ta'ala ibn kathir tafsiru aya yìí wọ́n ní lamma dhakara Allahu hala suwada imam ibn kathir ẹni tó níyì tó gbajúgbajà nínú àwọn olùmọ̀ tafsir lágbàńlá ayé tá a wà yìí torúkọ wọn ò parẹ́ lẹ́yìn ìgbà tó ti hàn wọ́n nígbà tọ́lọ̀ ń dákọ̀ àwọn ẹni rẹ̀ ọ̀hún lẹ̀dínà yahtaduna bi kitabillah wa yantafi'una bi sima'i àwọn làwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n sì ń lò ó tí wọ́n ka lilo rẹ̀ kún ríire àwọn ọlọ́run wá ṣe kí ni atọ́fà àbèríkiri halil ashkiya ó wá fìrántí àwọn ẹni olórí ibùkún alẹ́dínà àárọ̀dúwà alìlẹ̀ntìfàbì bisimai kalamila tí wọ́n láwọn ní gbọ́rọ̀ ọlọ́run wọ́n kábàlú alásìmáì mozamir àmọ́ wọ́n gbọ́ gbogbo tó jọ mọ́ musical instrument òun ló gba gbogbo ọpọlọ wọn wàlìgínà bill alhan àti gbogbo kẹtẹkẹtàn àti tẹgbẹjẹgba tí wọ́n ń lù àti tí wọ́n ń sọ ń bẹ̀ torí méjèèjì ló papọ̀ tọ́lọ́mọ òfẹ́ ìlà àǹkọ́n níbi wọ́n sọ wípé wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ nú àyà pé yashtari lahwal hadith ọ̀rọ̀ yẹn gangan nínú sátú lukman àyà kẹfà wọ́n ní ishtirau limughaniyat min aljawari àwọn ọmọ mímọ gbà wọn tí máa kan kọ orin lọ́kùnrin ni àwọn jẹ́ ni àbí lóbìnrin pàápàá jùlọ àwọn obìnrin wọn àwọn lábára máa ń ṣe bẹ́ẹ̀ eléyìí ni abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu tí wọ́n búra lé lórí lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ní mísíkì lọ́lọ́wọ́n bá ń wínú ayé àyè wọ́n kọ́kọ́ fi búra tó lágbára wọ́n kọ́kọ́ fi rinlẹ̀ kí wọ́n tó sọ bẹ́ẹ̀ ẹ̀sùn pé sàábì ò bá búra ọ̀rọ̀ sàábì tẹ̀sùn wọn láwọn tó gbọ́rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n wá fi búra fi ni ọ̀rọ̀ irinlẹ̀ pé mísíkì ni ibi táwa ń lọ rèé o ibẹ̀ làwọn kan ti di mílíọ̀níà o ní òní tá à ń gbọ́rọ̀ yìí ẹlòmíì ó pa mílíọ̀n látara orin o ó lè jẹ́ ló kọ́ ó sì lè jẹ́ni tí ń bá àtà tó jẹ́ alágbàtà ẹ̀ ó sì lè jẹ́ni tí ń bá wọn pín kiri ó ṣe é ṣe kálọ̀ ní ìrí mílíọ̀nù lójúmọ́ látara ń tà ń sọ yìí ẹwọ́n ṣe wá ṣe èrò èyí fún sí kò ní sí kò nílẹ̀ olùmọ̀ lóko pa bẹ́ẹ̀ sì ni oríire ayé àtàlùkẹ́ àmọ̀ ni kí èèyàn sọ tọ́lọ́wọ́n bá wí tó pẹ́ ní bá ń sọ tọ́lọ́wọ́n bá wí tí ń sọ tánà bí wí sallallahu ta'ala wa sallam kò burú o lódìwọ̀n tó bá ti jẹ́ pé lóòótọ́ lọ́lọ́wọ́n bá wí lóòótọ́ sí lànà bí wí sallallahu ta'ala sallam torí pé Ọlọ́run bá sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ò dá yín fún nǹkan mìíràn kẹ́ wá sìn mí lọ. àmọ́ tọ́mọ yẹn fi kún gbèsè ayé yìí tí wọ́n dàpọ̀ mẹ́sìn yìí ó burú jù tí wọ́n dàpọ̀ mọ́ àjẹ́ àmù yìí ó burú jù. ẹ̀rí nígbà kejì àwọn olùmọ̀ ní ti òdodo nítọ́lọ́hún tí wọ́n kí alukur'an ẹ látara mímọ̀ ká alukoran kalẹ̀ látara mímọ̀ fọ́nká pé àátún ṣe sí késẹ́ẹ̀tì báyìí àátún ṣe sí pépà báyìí lọ́nà oríṣiríṣi ọ̀nà téèyàn gbà máa gbọ́ alukoran ẹlòmíín dálé iṣẹ́ tẹlifíṣàn lẹ̀ tó ní ibi tó ń dálẹ̀ yìí o twenty four seven kan máa gbọ́ alukoran níbẹ̀ àwọn yẹn kan ti sórí lọ́nà yẹn tó yẹ pé ọ̀nà kejì tó dàbí tó jẹ́jà kejì ẹ̀ tó burú jù òun là ń pàkíyèsí sí wáàsí táwọn ẹni ọlọ́run bá ṣe hundred years two hundred years even three hundred years táwọn èèyàn kálẹ̀ àwọn èèyàn sórí látara náà dòní pàápàá jù lásìkò tá a wà yìí wà táwọn ẹni ọlọ́run bá ń ṣe ẹ̀jẹ̀ ń kálẹ̀ ẹ̀jẹ̀ ń pín ń kálẹ̀ ti di ọlọ́rọ̀ látara bẹ́ẹ̀ ayé kan náà láti jọ wà. wọ́n gbẹ̀gbà wá látọ̀dọ̀ ibn روى بسنده عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال لا يحل بيع المغنيات ولا شراؤهن وني ní èèwọ̀ ni ká máa ra ká máa ta àwọn tí máa kọrin torí owó rẹ̀ tí wọ́n gbà tí wọ́n fẹ́ náà náà la mùsíbà wà lórí ẹ̀ tọ́pẹ́ nígbà tí wọ́n tà wọ́n tí wọ́n máa fowó ẹ̀ gbọ́ bùkátà wala shira'uhun a sì tún gbọ́dọ̀ ra wọ́n wà ákìlù àtìmáàni hinna haram mímọ̀ náwó tí èèyàn gbà lórí wọn èèwọ̀ ni wọ́n ní wà fi hinna wa jalla nítorí bẹ́ẹ̀ lọ́lọ́run fi sọ áyà wà minan nasi man yashari láwọl hadithi Liudilla an sabilillah suratul Luqman áyà kẹfà lọ́run fi sọ ìkàlẹ̀ ni ó sì wá rọrùn kẹfà tàtíbù muslim ni táàfin ní sọ jáde ọjọ́ kan tẹ́lẹ̀ mi ò bá gbọ́ sí òdodo nínú ìmẹ́lẹ̀ ọlọ́run ń bẹ lára ń tọ̀hún ọjọ́ náà ni ó disregard gbogbo tó ti kó sọ́pọlọ àbí tí wọ́n kó sọ́pọlọ ẹ̀ tí ò bá tọ́lọ́ ọmọ tó sọ pé pé nǹkan yóò bá mu wọn ò gbọ́ rí torí bẹ́ẹ̀ torí ẹni tí ó jèrè bẹ́ẹ̀ lólùmọ̀ muslimin bóò ní ọkàn mùsùlùmí ó balẹ̀

nínú ìgbésí ayé tá a wà gan amọ̀ntí amọ̀ntí amọ̀ntí music ń dálẹ̀ láburú àmọ́ àwọn ẹ̀ tí ń tẹ̀lé wọn nígbà tó lọ́n sọ nínú sọ́tù ṣàárọ̀ sóra àwọn akọrin wàṣọ àárọ̀ ò tí wọ́n jẹ́ oní music náà lọ́lọ́run bá ń wí ń bẹ̀ yàtẹ́bì ọ̀hún lè gbọ̀ wùn ọlọ́run láwọn òkì ni wọ́n máa tẹ̀lé wọn tàbí láàyè ibi tí wọ́n bá ti ń ṣeré yẹn tí wọ́n bá ti ń kọrin yẹn. hádà àwọn ìmọ̀ yàmbági tẹ̀m̀bí wà lè ní nǹkan tá a tún tànìjí lórí ẹ̀ onímọ̀ kásìrà tàdáwólúwó bẹ́ẹ̀nà shabab lónìí láwùjọ ẹlẹ́sìn kí n pè bẹ́ẹ̀ ní táwọn èèyàn ń gbé kiri àwọn anashid bí aswatin jama'iyya ìfàmúnà alanashidul islamiyya wọ́n wá ní à tó wọ́n ti ní káwọn máa gbọ́ àwọn orin kórin mọ́ ní ìsìn àwọn olórin islam làwọn máa gbọ́ ajib ó wá jẹ́ nǹkan tó yanilẹ́nu ńlá o tó yẹ pé nǹkan tí wọ́n kó jọ tí wọ́n ń lù mọ́ọ́ló tí ń bẹ lọ́dọ̀ wọn ojú tàwọn tó kó irinṣẹ́ orin tán ṣe irinṣẹ́ orin tí wọ́n ṣe gan tí wọ́n produce ojú tàwọn producer lọ tẹ́ wá ń pè àwọn eléyìí ní olórin Islam níbo leléyìí ń wà nínú Islam pé olórin Islam pẹ̀lú nǹkan tí wọ́n ń lù tí wọ́n kó jọ yìí tó jẹ́ pé kò sì síyàtọ̀ ń bẹ̀ kódà àwọn èèyàn máa ń sọ lẹ́nu ara wọn náà pé àà ah, tórin ìsìláàmù náà lè ṣe lóhun kan báyìí ẹmọ ilé ìmọ̀ ti di ẹ̀hàn náà nígbà tí ò kanlẹ̀ sí nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú tọ́lọ́run bá fún wa tó pè lẹ́sìn fún wa. ká má gbàgbé wípé ọlọ́run bá wa ní ayé ànáàsì kúrò mímọ́ fìlà àrùsàlẹ̀ aláǹtọ́ yìí bá ìwọ́n tó yẹ pé kò sí tó kàn wọ́n pẹ̀lú orin kẹsẹ̀tẹ̀ ni wọ́n ń tà sídìí rẹ̀ ni wọ́n ń tà ìwọ́n bá wọn pín ni ìwọ́n bá wọn gbà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni bùkátà sí kò bẹ̀rù ọlọ́run bá látara eléyìí náà wọ̀lá tẹ̀tẹ̀bẹ̀ kọ̀tọ̀ wá ti ṣètàn ẹ má tẹ̀lé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ tẹ̀sù mọ́ gbé iná lakúnmọ́ àdóhùn bíìn torí pé ọ̀tá yín tó ga jù ní mo ti káyà yín náà ṣáájú. nínú kẹta ní láti kíyèsí tó yẹ pé wọ̀yá àrùn bẹ́ẹ̀ òhun wàlùtùjáàrò bíhì màlábísù nìsà ẹlẹ́tìlẹ́tà sòrò àjìsámàhùnà gbogbo nǹkan táwọn tí àwọn obìnrin fi ń sí òhò lẹ̀ lásìkò yìí lásìkò yìí a gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ sí láwọn asọ àbí nǹkan tó jẹ́ pé ó dàbí irú ẹ̀ tó jẹ́ pé tá bá ti wọ̀ ọ́ bí ìgbà tí yóò wọ̀ sọ rárá ni tí èyí ṣe pé wọ́n ń wọ̀ nínú ilé nígbà wọn ò jáde kúrò ní ìmí tí wọn wọn tí bá ti kan ti rí ó ti dẹ̀ntí ọlọ́run ọmọ rẹpẹtẹ báyìí olókùtà torí àwọn tí ó wọ̀ náà làwọn tí ah àwọn èèyàn máa ń wọ kẹ́yìn kódà àwọn èèyàn máa rí pé ó mọ̀ bá wọn lára mu ó mọ̀ fún mọ́ wọn nítàn ó mọ̀ fún mọ́ wọn nígbà ya iná lónà ó máa ń tà gan wọ́n máa ń rà gan lónà fi bẹ̀rẹ̀ owó yẹn pẹ̀lú àníyàn yẹn subhanallah wàlà hawla wàlà quwwata illa billah ẹ gbàgbé tọ́lọ̀ ní wàlà ta'awanu 'ala ismi wal 'udwan ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ìgbọ́tàǹde lórí ẹ̀ṣẹ̀ àti ìgbọ́tàǹde àti nǹkan tó lè da àlàáfíà àwùjọ rú ọmọ akẹ́kọ̀ọ́ kan ní tó bá yá wọn níyàn rape ṣebele ìṣe nínú university campus wàláhì làdín náà ni mo ti ń gbọ́rọ̀ yẹn ohun tó bá yá wọn níyàn rape ṣé èèyàn ní rape eléyìí díẹ̀ ló kù kan ọmọbìnrin tí ń sọ yẹn náà fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ẹni tó bá wà lẹ́yìn ẹ̀ bó ti wù kéèyàn jẹ́ ni ọlọ́run tó yóò wọ ọ̀nà bí ó ti ṣáájú ẹ̀ kódà bí èèyàn bá jẹ́ ni ọlọ́run yóò wọ ọ̀nà bí ó ti gbà ẹ̀ tó yóò dàbí ìgbà téèyàn wo nǹkan mí àfòun ni wọ́n sì ń rí láwọn ọgbà ilé ẹ̀kọ́ wọn ní kò sí nǹkan kan kò ta wọ́n lára kò ta wọ́n gírì àbíjọ́ tán bá rẹ̀ ní tó lo nìkọ́p àbẹ́ni tó lo kìmọ́r ìgbà náà ni nìṣó tó rú wọn nú la haula wala quwwata illa billah ọ̀kan tó nìyẹn o nínú rẹ̀ bákan náà yọmọ ìyá mi ó ní annal insani da akala minha tó bá ń jẹ nǹkan ní ọ̀nà bàjẹ́ àbóńsòwò bàjẹ́ lami sajab láwùjọ àà àjọ rẹ̀ ò ní gbà eléyìí náà tún wá jẹ́ aburú tó lágbára kí ló sì fà á ibi tó mọ̀ fojú sí ọ̀nà gbabẹ̀ ó ní kí ló dé òun lágbájá sí lágbájá sí lágbájá òun náà nígbà tí èsè pé òun mọ̀ sẹ́ lágbájá sòwò tiẹ̀ orí mú lágbájá sí tiẹ̀ orí mú èsè ń bi tòun tábìlì àwọn òfin gbà òun ló díwọ́ igbó àdúrà o ẹlòmíì pa chọ́ọ̀chì ẹlòmí gba mọ́sálásí dà ó gba chọ́ọ̀chì lọ síbẹ̀síbẹ̀ náà wọ́n burú sí ni lanu sẹ́jẹ̀bù láwùjọ à àjọ ò lè gbà torí pé ó ti sọ ìbàjẹ́ di òwò ibi tá à ń lọ gan nìyẹn ó ti sọ ìbàjẹ́ tọ́lọ́run kọ̀ tọ́lọ́run bínú sí ó ti sọ dòwò ọlọ́run bínú sí ọ oníkàwọn mọ̀láìkà mọ̀ gbé ọ ṣépè ìwọ wá ń sọ pé kọ́lọ́run jọ ọ sì kú omi tọ́lọ́run bá ń bínú sí wọ́n wà láyà ságìnì àrọ́bì ìtọ̀ fọ̀tàyìn ọ̀ sì lè bínú kó wájú ọlọ́run kó lóò sí òfẹ́ ọlọ́run ọba mọ́ ìyẹn lè bínú kó lóò sí tọ́lọ́run mọ́ o àmọ́ kò lè bínú kó lóò jẹ́dẹ̀ ọlọ́run ọba mọ́. ọmọ anadiri làálà máa sọ ọba kẹsí ẹrọ mina nọọsì lẹwùn mina lókun fílìm haramat wà ìdọ́wà ti sọ̀rọ̀ wà ẹ̀rí bóyá nǹkan tó ń ṣe láwùjọ lónìí tó fi burú jù báyìí tí nàìjíríà fi di àpèjúwe burúkú fún gbogbo ayé ọ̀kan nínú àwọn sábàbí ẹ̀ òun náà ní kátà ń sọ yìí ìjẹ́ nídìí ìbàjẹ́ òwò burúkú òwò ìbàjẹ́ òwò àdánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àwọn àjálù àwọn àdánwò ó wá ń ṣẹlẹ̀ wàkàtàlíkà máa àsọ́bà àwọn mìíràn àmọ́rọ̀tì oríṣiríṣi àìsàn wá ń ṣẹlẹ̀ àti ìbọn bí ìkan tán náà míì ti dé tóun náà tó wá burú tẹ́lẹ̀ lọ subhanallah la. fàtàkà ẹ bóun ò sí ní kan ta ẹwọ́ òkú ẹran òkú ẹran tí wọ́n ń pín kiri láyé lónìí ó fẹ́ pọ̀ ju àlàyé bí wọ́n ṣe ń pa màálùú tó yìí tá à ń rí ní àwọn àtẹ́ńdà tí wọ́n ń dú màálùú tó ń fọ̀bẹ sí màálùú lọ́rùn òkú màálùú tí ń wọlé náà ó fẹ́ jẹ́ fifty fifty òkú àgùntàn tí ń wọlé òkú àgbò tí ń wọlé ó fẹ́ jẹ́ fifty fifty ẹni tó bá bá rẹ̀ níbi pé kó sá jẹun nílé oúnjẹ fún dìkan tàbí kejì tó bá ti fòkú ẹran sẹ́nu ni ó ti mọ̀ kódà kí èsì ẹran tó ti kú ti pẹ́ nínú nínú nínú mísà nínú àmì ìyanu tó lágbára ni yóò ti mọ̀ pé à ah, kìí sẹ́ran gidi lẹ́ràn yìí yín sì ń fa ọ̀pọ̀lọpọ̀ àrùn táwọn medical doctor ò rí díẹ̀ mọ́ wa ní wọ́n sì tẹ́sì tẹ́sì ju tí wọ́n fi tọ́jú aláìsàn lọ sóyè wọ́n tẹ́sì èèyàn fá títí ẹ̀mẹ̀ náà two hundred thousand lórí tẹ́sì three hundred thousand ẹ̀yìn ọ̀rẹ́ yìí náà wọ́n lè sọ fún tẹ́ẹ̀sì ògbé nǹkan kan jáde nǹkan sì ti ṣe èèyàn àfi tó bá fojú hàn àmọ́ yẹn ń zèlú mí ń kàwá rèsì àwọn àdánwò tí máa ń ṣẹlẹ̀ àjálù ńkọ́ iná sẹ́yọ iná sẹ́yọ omi yalé ilé dàwó látara àfọwọ́fà ìjẹkújẹ tọmọ èèyàn fẹ́ jẹ àti ìmúkúmu tán fẹ́ mu ìnákùnà tán fẹ́ ná fàhálẹ̀ antomu tahun sẹ́yìn ń sọ ọba ẹ̀ ní síwọ́. Si fattaqullaha wanzuru ma ta'kulun ẹ máa kíyèsí tẹ́ ń jẹ èèyàn ọmọ ádámà wà ma tadakhirun fi buyutikum ẹ máa kíyèsí tí ń bẹnu lé tẹ́ ẹ sẹ́kù síbẹ̀ kẹ́ ẹ lọ mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́ọ̀ba nìkan ló lè fọ̀ wá mọ́ ló lè tún wá ṣe ká mọ gbọ́rọ̀ ọlọ́run ká mọ gbọ́tà nábì sallallahu ta'ala wa sallam aburú kan bẹ tí ń ṣẹlẹ̀ púpọ̀ nínú àwọn àjẹ àmù yìí lápèjúwe nínú àsìkò tá a wà yìí pé oúnjẹ wọn nǹkan wọn àsìkò tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ ìgan ó ṣe ti ṣàpèjúwe dáadáa nǹkan ọkọ̀ ń wá láti oko báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìtí ó jẹ́ ti season tó parí ní oko gangan làwọn kan ti lọ dá wọn lọ́nà wípé àgbàdo oko yìnyín bóko yìnyín ṣe tóbi tó yóò tó báàgì mélòó ah, ẹ̀rọ tó bí one hundred bag àbí kó lè ọkẹ̀ tó ború ẹ má gbé lọ ibì kankan ẹ sọ wípé ẹ bá fẹ́ gbà òun náà sì ní gbé lọ́jà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam olówó àwọn wọn ní ah, tó lówó ní sòwò kò ní gbé lọ́jà lásìkò yìí ẹ ọkà bàbá yín yẹn yóò tóbi báàgì mélòó àti ọ̀nà báàgì wà ńlẹ̀ èló lówó ẹ ẹgbowó ẹ ọ̀yá ẹ lọ́dà sí stọ̀ ó dìgbà tí ọkà baba ba di ọgbọ̀n ọgbọ̀n ọgbọ̀n àpò ọgbọ̀n kí ni bá pè ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àbótúnlé ẹ̀hẹ́n kò sábúrú ń bi kéèyàn ó ṣòwò ẹ má ṣòwò bìlísì tí ó kórè ọ̀nà báyìí olówó nọmba one ọ̀sẹ̀ bẹ́ẹ̀ olówó nọmba two ọ̀sẹ̀ bẹ́ẹ̀ olówó nọmba three ìwọ̀nba péréte tó kù tágbẹ̀ẹ́ náà sọ pé à èmi ò mú nǹkan ọjà èmi náà lówó lọ́wọ́ àwọn náà gbé tó wọ́n lé ẹ kúkú ní choice ẹ wá pààrà ẹ pòṣé ẹ pòró ẹ padà wá rà náà ní túláàsì sóye ẹni tí yóò wá lówó yóò wá dẹ̀dẹ̀ lẹ́wà rí ṣọ́ọ̀pù sẹ̀mó wọ́n ti já ṣọ́ọ̀pù gàrí la ilaha illallah ṣọ́ọ̀pù gàrí subhanallah wọ́n já ṣọ́ọ̀pù mi wọ́n ní wọ́n bu gàrí lọ sẹ́yìn pé àwùjọ yìí ti dojú délẹ̀ ó ti já ó kò pé ń rẹ̀ dòdò ń rọ̀ dòdò látòkè àwọn ibi tán ti ń ta oróbo wọ́n ti já wọ́n ti kó nǹkan jíjẹ mímu ilé ńgbà míì táwọn olè jáwọ́ oúnjẹ wọn nínú fírísà wọn kọ́kọ́ jókòó tì kan tó gbowó kan tó máa lọ nínú àwọn oríṣiríṣi ìtàn nǹkan tá ń gbọ́ la haula wala quwwata illa billah bímọ kásábà ti aidi nas pẹ̀lú tọ́mọ adámọ̀ tí a fọwọ́ ara wa fà ẹ wá rí i pé àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ inú tá à ń jẹun pinnu ìsìn náà ọlọ́run bá wa subhanahu wa ta'ala nínú àyà kan gbà tọ́lọ́run sọ̀rọ̀ jíjẹ dúkìá ọmọ òrukàn ọmọ mi dàgbà sáwọn ẹlòmíì wọ́n kéré láwọn abẹ́ ẹlòmíì tí wọ́n dàgbà bọ̀ díẹ̀díẹ̀ gbogbo tí wọ́n ní wọ́n fi wọ́n lẹ̀ fún wọn wọn ò bá ń lẹ̀ mọ́ wọn ti jẹ́ ọlọ́run ní iná máa yẹ àkùrú náà tíbu tó ní ìrìnà ọ̀rọ̀ wá sàyà sílẹ̀ ọ̀nà sàárín ọ̀rọ̀ iná lẹ o iná lẹ jẹ́ ní tẹ́ ẹ jẹ mú yẹn tára yín fi dìde wa sọ̀rọ̀ sọ́là ó ní ara kan tó dì lẹ́tara haram dúkìá dúkìá wọ́n tún bá débi wípé ibi tọ́mọ ti ti ń béèrè tó mọ̀ pé òun ọ yarí pé rárá òun òun ó ṣé bí irú ààyè yẹn ni wọ́n ti wá ké sẹ́nìkan pé ọmọ lẹ́tọ̀ọ́ kan bí ìlú òyìnbó lẹ ti lè bá rú ẹ̀ gbé tá a ti sọ pé wọ́n ṣe sùjúdù fọlọ́ọ̀ ni wọ́n kó abala kan nínú ẹ̀sìn Islam nígbà táwọn claim right pé eléyìí náà lẹ́tọ̀ọ́ ẹ̀já sọ fún kó lẹ́tọ̀ọ́ báyìí ẹ̀já sọ fún pé kó wá gba nǹkan yẹn ẹ̀já sọ fún kó wá gba nǹkan yẹn òun ló ní la hawla wala quwwata illa billah ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọdọ̀ nǹkan ó dágbére ó jùwọ́ sí Nàìjíríà òmíì tẹ̀ ń ìlú yẹn kìí ṣe pé wọ́n ń ṣe lọ́hùn bẹ́ẹ̀ o ayé náà wọ́n mójútó o ọlọ́run bá wa subhanahu wa ta'ala tí wọ́n ń pè wá sákèésí nǹkan tá a bì sórí ayé tàbí kìámọ̀ ó yẹ ká gbọ́rọ̀ sí lẹ́nu ayé àwọn náà ni màá tún mọ̀ kà tí màá tún mọ̀ pàrà sí ń létí pé yá àyọ̀ alẹ́dínà yá àyọ̀ nọ́ọ̀sì ẹ̀yin ọmọ ènìyàn kulu mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ mímọ́ o ẹ máa ta mímọ́ ẹ máa ra mímọ́ máa ta mímọ́ máa ra mímọ́ àwọn èèyàn ń ta ìgbẹ́ wọ́n ní fertilizer ni lóòótọ́ lọ ń sin adìẹ tádìẹ bá ti yàgbẹ́ adìẹ àtẹ̀yìn ti tó adìẹ àtẹ̀yìn ti tó àwọn èèyàn wà ẹni tó bá ní ìdìgbẹ́ láti dà sóko wọ́n yìí tó ń tà yẹn mọ́ wọ́n yìí ta eléyìí mọ́ nígbà tá a kéèyàn má tọ́tí kọ́ má ta eh, kọ́ má ta ògógóró ẹni tí ń ra àtẹ̀yìn tí ń tà náà ni ewu ń bẹ lórí wọn wọ́n ń ta ìgbẹ́ èèyàn wọ́n ń ta tádìẹ wọ́n sì ń dolówó ń bẹ́ẹ̀ ọmọ ọmọ ẹnìkan tí ó mọ̀ kó ẹni tó wá kó sálágá lé ògbówó tó fẹ́ lọ dàgbẹ́ nù kì í ṣẹni tí ẹ wá ní kó wá ràgbẹ́ kó wá lọ dà sóko ìgbẹ́ èèyàn àbí ìgbẹ́ ajá àbí ìgbẹ́ gbogbo tí jẹ́gbẹ́ pátápátá wọ́n á di pé wọ́n rù káàkiri wọ́n fẹ́ lè mọ ẹ́sípọ́ọ̀tù ìgbẹ́ torí pé a jẹ́ àmù tá a haúlà wàlà kú wọ́ta ìlà bìlà ọlọ́ba ọmọ jẹ́ àmọ̀ padà sí aburú o ọ̀rọ̀ ọlọ́run bá tó láti bọ́ wa tí ọ̀rọ̀ ọlọ́run bá tó láti bọ́ wa yó kí ló fẹ́ gbámú tá lọ́jọ̀gbọ́n ọ̀hún kí ni ìlànà náà tá a fẹ́ tẹ̀lé tá a bá ti pàtọ́ lọ́wọ́n bá ti ọlọ́mọ tí wà lẹ́yìn tí ó pàtọ́ lọ́wọ́n bá ti ọlọ́run kò sọ alẹ́ lọ́mọ lẹ́yìn àní sallallahu ta'ala sallam rere minna alladhina yastami'una alqawla fayattabi'una ahsana náà tí ó mọ gbọ́rọ̀ ọlọ́run tí ó sì mọ tẹ̀lé tí ó mọ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ bá tó rẹwà tí wọ́n sì mọ gbọ́ tí wọ́n mọ tẹ̀lé tí wọ́n mọ sàmúlẹ̀ láti fi sin ọlọ́run kálọ̀ mọ̀ pé anna khayral hadithi kitabullah ọ̀rọ̀ tó lérè jù tó tayẹwà sí àtàlùkìyàmọ̀ ọ̀nìtìrà ọlọ́run بين بيناني هاري محمد صلى الله تعالى عليه وسلم أقول ما تسمعون وأستغفر الله تعالى لولكم إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته